you are you getting me now but many people wọn mọ̀ they only had what she said pé ah ẹ sábọ̀dù ti ẹ̀ help lady kan tán pè ní olúṣọlá yusuf ó ṣí ṣọ́ọ̀pù fún ten thousand yìí ló gbé fún tó fi ṣe business ẹ bọ̀ òun ò ní ṣọ́ọ̀pù bọ̀ ó ṣí ṣọ́ọ̀pù fẹ́mi Kemi lo. you understand ọ̀rọ̀ cream tá a dẹ̀ ń sọ yìí jẹ́jẹ́ mi ni mo jókòó mi jẹ́jẹ́ mi ni mo i was i was strong then mo ṣe ń recover ni you understand so bó tiẹ̀ ti recover gan bọ̀ wọ́n jẹ́ kí n padà síbi iṣẹ́ because coronavirus ti bẹ̀rẹ̀ you understand so èmi ni mo ṣe dúró kò sílé and they were paying me eight hundred euro every week nígbà yẹn ṣé màmá máa sọ fún ẹ pé iye báyìí ni mò you understand what I'm saying ó dẹ̀ ní ọ̀rọ̀ kírìmù kìnnìkan kìnnìkan mo dẹ̀ ní wọ́ọ̀ pé ó ní owó ló persuade mi tí mo dẹ̀ mi ì sọ pé ṣẹ́ni dọ́là mi ì lè sọ mi ì ní parọ́ mọ́ n tí ò bá ṣe mi ì ní sọ pé ó ṣe é you understand but many people believe story yẹn di àárọ̀ yìí òun ló mú wèrè kan torí ẹ ti gbálẹ̀ mo wà lórí ọ̀dọ̀ ẹ̀tagbo yí mi ká láàárọ̀ yìí we were just talking you know bó ṣe ní kán gbẹ̀ngòkè nìyẹn so she came up òkè tó wá báyìí èmi ló attack mo um, <laughs> good morning Monica Moni mo kàn cite an example ni pé the way people believe what so many lies on social media and to be honest ó dẹ̀ ti change the mindset to many people so wọn àwọn èèyàn wà mọ wọn àwọn mi àwọn èèyàn ní wọn ní opportunity láti gbọ́ the truth side of the story ẹ wo ru Lizzy Anjorin ẹ wo adúrú irọ́ tí wọ́n pamọ́ Lizzy ìkan wa Lizzy Lizzy ó buy he bought gold two hundred thousand dollar euro he doesn't pay he run away with my money Lizzy Lizzy ẹ ó gbé ju kinní kan jàgùnmẹ̀ ẹ kinní kan kidnapper àbí kinní kan robbery kinní kan kinní kan kò sí irọ́ tí pa tán because you are fight many people wọ́n ní àwọn farabalẹ̀ wọ́n ti create so much ìkórira they will people will just create so much ìkórira fún ẹni ẹlẹ́ni ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ ẹ̀ mọ̀ rí ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ wò bó ṣe ń jáde ńgbà yẹn left right center ẹ wo gbogbo àwọn tí wọ́n ṣe ṣóò fún mi ńgbà ọ̀rọ̀ èmi àti olójú dúdú where are they today ṣáwọn náà ti jẹgba tiwọn lọ́wọ́ ẹ̀ do you understand ẹ pàgbọ́ yí mi ká ṣe ṣóò fún mi kò gbèrègbè ṣe ṣó fún mi ìyá àbàdàn ṣe ṣó fún mi ta ló tún ṣe ṣó fún mi wọ́n pọ̀ o tán ṣe ṣó fún mi nígbà tí wọ́n jẹ lámbà tiwọn kinní náà ó pè bàbá ibo we no come we can't take this any longer we can't take this any longer no mama you can't say this any longer don't worry we we know what to do we gonna deal with that Olúṣọlá we gonna do nígbà tí nígbà tí yóò tẹ tí tẹsáwádù gbárin mọ́ lórí ẹ ṣé kò kò sùn sẹ́yìn we have so many people like that the reason why i'm saying this is that we have people, some people tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ join social media wọ́n ṣẹ̀ṣẹ̀ join social wọn ò mọ bó ṣe ń there's some àwọn platforms kan wà tó yẹ pé tó o bá lọ bẹ̀ lẹ́yìn pé kò kàn rẹ́ẹ̀nì kò kúrò bẹ́ẹ̀ ní tó bá gbọ́ bẹ̀ jẹ́ kó dúró bẹ̀ ni o tó o bá gbé kúrò bẹ́ẹ̀ tó bá wà lọ́ọ́ rò pé báwo lẹ́ni ṣe máa wù abẹ́ àwọn á dẹ̀ lórí irú lórí social media yìí o <laughs> wọ́n á dẹ̀ lórí irú because irọ́ irọ́ burúkú irọ́ burúkú òun ló wà lórí social media especially lórí TikTok àwọn new àwọn host tán ń pè nígbà tán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o <laughs> he's your friend now ah you know bàbá yibo bàbá yibo ń pè mí ó dùn gan tí <laughs> n tó ṣe fún o mo ní ó dà mo wá sọ pé mo ní ó dà nísìnyí òun rojọ́ fèmí kí ni ṣé kí wọ́n sọ pé kò pẹ̀lẹ́ ni àbí kí ni kó má bínú nígbà tó nígbà tó ṣe tèmi fèmí tèmi jáde wá tí mò ń sọ pé rárá bó ṣe rí lélẹ̀ bó ṣe rí gbogbo yín ẹ ṣáìdì ẹ̀ nìyà you are even pay you even put him on a, a week monthly salary tó ń pàtẹ́ gbogbo yín lẹ̀ ń pàtẹ́wọ́ fún you understand bí kò gbèrègbè ṣe ṣe ṣóò fún mi kò gbèrègbè láti máa sọ wípé tẹ bá fi rọ́ṣẹ̀ dánwò fún mi mo lè má pass mo ní ẹ lẹ́nu ẹ ajá ló máa jẹ ẹnu ẹ <laughs> àmọ́ tẹ bá fi rọ́ṣẹ̀ dánwò fún mi mo lè má pass mo ní ẹ ìwọ ní ìyá ń parọ́ ìwọ ní hmm, tòkunbọ̀ ń parọ́ lẹ́nu ẹ àbótigbà yìí bó ṣe ṣe ṣóò fún mi lórí ọ̀rọ̀ tí ò ṣojú yín tẹ́ ẹ̀ mọ tó pilẹ̀ rẹ̀ tẹ́ mọ tó ṣẹlẹ̀ do you understand ó ti dèèyàn méjì ó dèèyàn méjì tó ti jẹ́ kí emotion kó ti gba kó ti take over brain òun you understand ìkan one of one lady fake profile ló tiẹ̀ wà náà mi tiẹ̀ fẹ́ mọ̀ because you know fake pro other fake profile I don't want to know the person do you understand but we still have many we still have many people that believe what they heard on social media please give it second thought ẹ wo Muyideen see the way wọn sọ ah fibisọ lóore ni ó paro, ó parọ́ you forgotten wípé ibi ibi iṣẹ́ náà ti lọ mu ó lóun ò wá sí wọ́n invite ẹ̀ ó lóun ò wá sí church ó lóun ò wá right wọ́n nígbà tó dé church nígbà tó padà virtually lọ tó padà gbé èlò ló need one hundred and fifty thousand naira tó máa fi tajà kò béèrè kíọ́sìkì débi débi shop Muyideen ò béèrè kíọ́sìkì o pé bóyá àkànbó ah, ń gba kíọ́sìkì fóun kò dẹ̀ béèrè ilé Do you understand? 150,000 naira. Olóní tó ń bá rí i, ó ní láàrin ọdún kan, ó máa sọ di one million. Eventually, ọ̀nà máa kọ́lé fún un. Ibi tí a kì í ní àròjinlẹ̀ dé a ti gbàgbé wípé inú go slow inú traffic ibẹ̀ lọmọkùnrin ti ń ta ọjà inú traffic kó sáré lọ kó lé mọ́tò lọ kó sáré ẹ bá mi ra àhà kíní kan ẹ bá mi ra kó tajà two hundred kó ta one thousand do you understand àárò lọ síbẹ̀ yẹn rárá rárá pé no bọ̀bọ̀ yìí tí wọ́n lọ sí ṣọ́ọ̀pù fún nínú igbó kò possible life yẹn ò lè gbà ẹ ti gbàgbé life to live before kò tó débẹ̀ yẹn adult tí ó kì í ṣọmọ kékeré tí kì í ṣe pé ó relocate kúrò nílùú tó ń gbé lọ sí ìlú nínú the same town tó ń gbé tó máa ó máa compare bó ṣe ń rí owó pẹ̀lú bó ṣe jẹ́ fifteen ṣàjà ló wá ẹlòmíì tiẹ̀ sọ pé parí lásán ló gbé dání kẹ́ máa wo báwọn èèyàn ṣe rí àwọn èèyàn wá ṣe rí ìmíì ní abẹ́ abẹ́ bíríìjì ló ń sùn pé kò nílé ìmíì lórí àkìtàn náà ti lọ mú ìmíì ní wèrè ni ìmíì ló mu gbó ìmíì náà kò sórúkọ tí wọ́n pè tán and this is what he's doing tó ń live pẹ̀lú tó ń survive with ó máa tajà ẹ̀ ní tó bá wù ló máa fowó ẹ̀ ṣe ó mọ̀ pé ó máa rajà mí sórí gbá sọ́wọ́. So, so ó lóun ta bàbá àjẹ̀bù we forgot that, that he said that we forgotten that he said that ó lóun máa ń mu ògógóró we forgotten that ẹnu ẹ̀ ló ti jáde ó lóun máa ń mu sìgá ó lóun máa ń fagbó we forgotten that he said that he said it by himself he confessed to it pé gbẹ̀mí ṣe ń gbẹ̀gbẹ̀sẹ̀ ayé tèmi lélẹ́yìí o now you want to st stop him the full grown adult of all those things with, within short period tẹ́ ẹ pàdé ẹ̀ now bàbá yóò wá lè cope pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ irúgbésí ayé yẹn kò mọ́ lára he's not used to it couple to allegation rẹ̀ tó lé against Àgbàlá Gabriel you people are not talking about that because èèyàn kan ti pa àwọn kan ti pariwo síta wá wàhálà ìmoore ni wọ́n ṣe é lóore ẹ mú o jẹ ẹ fúnyàn ló jẹ ẹ fògùn yàgbẹ́ sí i. ẹ máa jẹ́ kí kí brain wa ṣí sílẹ̀ téèyàn bá ń sọ̀rọ̀ fún wa ẹ máa jẹ́ ká máa fi ọpọlọ tọ̀ do you understand because kò sẹ́ńtà máa fún ní ọkọ́ tí ò ní roko sọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ tó bá dẹ̀ ti jọ̀rọ̀ ọ̀dọ̀ third party kéèyàn má máa gba ẹ̀ṣẹ̀ ṣe rí àwọn orí kan wà tó yẹ pé tó máa fi lè àwọn èèyàn kan àtẹ̀dá kan tó yẹ pé tómi bá fi lè jábọ́ lójú wọn báyìí gbogbo àwọn tí wọ́n palẹ́kún gbogbo wọn náà máa rí wàhálà yìí àwọn àwọn kan wà bẹ́yẹn àwọn kan wà tó yẹ pé tán bá parọ́ mọ́ wọn tán bá parọ́ mọ́ wọn ẹlẹ́dàá wọn máa fìyà jẹ ó dà nígbà tó bá lọ sí tábà nílẹ̀ ti ṣe èèyàn kan níbo lẹ fẹ́ yà sí pé ta ni mo ṣe you understand so when you are when you stay clear and clean lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò ṣojú èèyàn you understand tẹ́ ẹ̀ néde ẹnìkankan mọ́ cross ẹ rojọ́ ẹ gbọ́ bí rojọ́ ẹ gbọ́ ẹ mú kẹyọ plus and minus kẹyọ kúrò nù ara wọn ẹ yọ kúrò ẹ há àdìmọ́ òkè eléyìí sọ báyìí eléyìí sọ báyìí so probability then you use your sense láti process ọ̀rọ̀ you don't need to support anybody. you don't need the support to support anybody. o ní láti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ personally kó tó dictate kí ni fact of the matter. Oloju Dudu forced me to show my P60 on social media. I showed you people my P60. My, my P60 then read 48,000, uh, 35,000 nígbà mo wà lé para nà. Ìgbà tí mo padà síbi iṣẹ́, it read 48,000 para nà. Just imagine me receiving 48,000 para nà, 48,000 euro para nà. Kéèyàn kan wá ní èmi wá kànlẹ̀kùn lé òun pé ebi ń pa mí. kódà ó ní mi ò ní tẹlifíṣàn lé ó ní mi inaga ó ní mi ò ní nǹkan kan. many people many of you believe it pé ah, àwọn ọ̀dẹ̀ kan wọ́n ti gbà pé ìlú òyìnbó kò sẹ́ni tó wá ka bíríìjì ìlú òyìnbó tí kì í ṣe pé mi ò níwèé. ta ṣe máa ni mò ń sọ yẹn o àwọn ará nàìjíríà kò dẹ̀ yé many people ní nàìjíríà tó ṣe ń ṣẹlẹ̀ nílùú òyìnbó they so much believe whatever tán bá ti gbọ́. àìlèṣe findings òun ló mú TVC tó fi wọ wàhálà pẹ̀lú Lizzy tó fi sọ wípé wọ́n bá gold lára Lizzy ó ń sọ bígbà tó yẹ pé she was actually there pé lóòótọ́ wọn bí what other people are saying we have so many people tí ò lè jáde wá sọ̀rọ̀ it's not everybody ló ló máa jáde ló máa tan kámẹ́rà tó máa wá sọ̀rọ̀ tó máa wá ṣàlàyé rẹ̀ but when you go and run to comment mind what you type mind what you type when you call in on any show, make sure you have your facts. Stop condemning people if you don't know their story. Back to what I was saying. So, mo kò gòkè lọ́dọ̀ ẹ̀pàgbọ́ ó dùn mí pé mi issue ó dùn mí pé mi ò mi ò screen record ẹ̀ ó yẹ kí n screen draw ẹ̀ kí wọ́n á play fún yín kẹ́lẹ̀ understand nǹkan tí mo ń sọ. so mo mo gòkè lọ́dọ̀ àpagbo yí mi ká so à ń sọ̀rọ̀ lọ ta ṣe ń sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni bèbí ìwú nìkan gbé ń gòkè so wọ́n gbé gòkè gbàtán gbé gòkè kí ló ṣẹlẹ̀ èmi ló attack kí ni mò ń sọ lọ́wọ́ mo ní mo bá mú ìdí sọ̀rọ̀ Muyideen sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí nǹkan tí mò ń sọ nìyẹn ló bá gòkè wá ló bá tagbá ló bá tagbá mi gbam pé ṣebí ṣọlá yusuf ni mo lè mi ni ṣọlá yusuf ni because supreme ni supreme babe ó ní kíní mi lórí tiktok supreme babe ló bá ní ṣebí ṣọlá yusuf nìyẹn mo ní ẹ ṣọlá yusuf ni ló bá bẹ̀rẹ̀ òun ò láìkí kinní kan ẹlẹ́ni máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe máa ṣe kinní kan ah, ló má bá bẹ̀rẹ̀ ló má má bẹ̀rẹ̀ ló má má bẹ̀rẹ̀ mo ní mo ní ẹ dúró náà ẹjọ́ torí ọlọ́run ẹ dákun ṣẹ́yìn lè mọ̀ ṣé èmi àti yín lájọ́ ń sọ̀rọ̀ bíi kẹ́ gòkè wá mi tiẹ̀ tún mo ṣe ń pọ́nlé ló bá ní ẹ báwo mo ṣe ń sọ̀rọ̀ bíwà tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò ṣojú mi ọ̀rọ̀ tí ò ṣe kinní kan ṣé bí máa tẹ̀sán pé wọ́n ní ṣé bí máa sọ pé mo ló dàbí mo yẹ wá dá lónìí mo ló dàbí etí ti ń dùn ẹ̀ òwú tó fi ṣéètì yẹn lọ yọ kó lè gbọ́rọ̀ dáadáa àti pé mi ò bẹ́ wí this is akàn cruise ní láàrin àwa mẹ́rin la wà lórí ibẹ̀ yẹn àwọn yẹn bá dá lóhùn pé ah, nǹkan tẹ́ ẹ bá kọ́ yẹn a ti wà ń bíbá yìí for some time you know the, per the person ni so mo ṣe ìyẹn bá ṣàṣọ pé a ti wà bíi ẹ wá ẹ wá òbí bèbí bó ṣe bó ṣe ah báyìí làwọn ẹ̀rọ comment náà bá ní ah, bó ṣe máa ń jà kiri lórí tiktok nìyẹn o nígbà tí mo lọ máa wo profile nìyẹn àgbàlagbà àgbàlagbà Mohbad how are you Agbalagba, agbalagba. tẹ́ bá di bó ṣe bó ṣe useless ààrẹ bó ṣe in fact ah no no no no no kò ní ojú ti kàn báyìí bí ti wulẹ̀ mọ́ tó bá bẹ̀rẹ̀ sí kò ní dá fún yàrá yẹ èmi ló bá rí kò ní dá fún yàrá yẹ mo ní ìyá ìyá mi tó ti kú látọdún o ìyá mi ti kú twenty three years ago ló ti kú ṣé ìwọ ló ṣe máa sọ pé kò ní dá fún un ìyá tèmi ti kú tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tí ìyá tiẹ̀ bá wà láyé ìyá tiẹ̀ ló ti ṣòfò dànù iṣẹ́ oṣù mẹ́sàn-án ti wọ mi ó ti dòbo nù ah because for a grown up person mi ò mọ bí ẹlòmíì ṣe ń train àwọn ọmọ ẹ lé when you come online and you are acting so stupid. mi ò mọ bí ẹlòmíì ṣe ń train àwọn ọmọ ẹ̀ lé. mi ò mọ bí ẹlòmíì ṣe ń train àwọn ọmọ ẹ̀ nílé. if you can come and you started attacking people lórí ọ̀rọ̀ o ò mọ fact mo ní mo báyàn sọ̀rọ̀ ó sọ bye bye bye bye, and that was it ló bá bẹ̀rẹ̀ sí tutọ́ sókè ló bá bẹ̀rẹ̀ sí fojú gbà. ọ̀rọ̀ ilé tá à ń sọ gan tó yẹ kó dá sí tó yẹ kó contribute sí we were talking about Nigeria. ẹ pàgọ́ yí mi ká ní kéèsì kan lọ́wọ́ ọmọ kan tó bọ̀bọ̀ kan tó kú tí àwọn ọ̀rẹ́ ẹ̀ parọ́ wípé ó ní heart attack tó ní cardiac arrest pé cardiac arrest ló pa you know tó jẹ́ pé ẹ̀jẹ̀ dẹ̀ bo bọ̀bọ̀ yìí nígbà tó máa gbókú ẹ̀ dọ̀dọ̀ àwọn family but unfortunately for them wọ́n ti sáré lọ sin bọ̀bọ̀ yẹn wọ́n involve ọlọ́pàá. who you mean Muideen Muideen is accurate in his speech accurate njọ́ tẹ́mi tí ń bá sọ̀rọ̀ n tó ń sọ òyàtọ̀ you understand nǹkan tó ń sọ ò yàtọ̀ which guy ta lẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀ are you talk are you guys talking to me àbí ṣé mi lẹ ń bá wí. obìnrin ni obìnrin ni obìnrin ni ta ni i don't know what you guys are saying anyways. so we are talking about the police the way tí wọ́n ṣe ń tí wọ́n ṣe ń abuse táwọn yẹn ṣe ń abuse power and all that nǹkan tá à ń sọ lọ tá à ń sọ nìyẹn tá a fi sọ̀rọ̀ tá a fi ṣe example. You, it's not about study you didn't study him did you talk to him you did talk to him nígbà tí ó kúrò ní ìkíná porúkọ ẹ bàbá yóò parọ́ he's not a liar that's one thing i can say you understand he's not a liar he doesn't lie sherry um ṣé mo tún ti sọ kínní ni nígbà tí ó kúrò ní ọ̀dọ̀ ní Àgbàlá Gabriel Ti wọ́n pè tí Kẹ́hìndé pè ṣó ti yẹn sìn tó ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ni àwọn lè ṣe ṣé ẹ̀kún sọ̀rọ̀ mimic màá sọ màá sọ mimic yẹn fún yín sìn ibi tán ti tán ti cut and paste tí ó ti yẹ kó lè bàa dùn ẹ ti gbà pé inú fracas là wà orí Facebook táwa wà àwa àwa mọ bó ṣe ń ṣẹlẹ̀ ibi ìná àti mọ mọ ṣe ń dọ́kítọ̀ tán dọ́kítọ̀ voice note tẹ máa gbọ́ voice note tẹ́ẹ̀ ní gbọ́ ọ̀rọ̀ ní other side nǹkan kan bẹ́yẹn you know so um, gbà tán pè tán béèrè lọ́wọ́ yìí pé àmú ah, ìdín kí ló dé kí ló wá ṣẹlẹ̀ ẹ́ jẹ́ ká parí ìjà yìí wọ́n rí gbogbo rìkọ́dì kan náà gbé jáde o gbogbo rìkọ́dì yẹn kan náà gbé because wọ́n ti sọ̀rọ̀ dé àárín kan kí wọ́n tó bẹ̀rẹ̀ sí rìkọ́dì mú ìdín ṣó ti yẹn sìn and they did it intentionally wọ́n ti mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n tó ṣá Muyideen Ṣerekodi now ó ní pé wọ́n bí òun léèrè yìí pé ah kí ló wáá dé kí ló ṣẹlẹ̀ tó wá jẹ́ kí kọ́rọ̀ ìwà ṣe báyìí ò bá má ti bínú tó tó báyìí kankan mẹ́wàá ní à wípé òun sáfẹ́mi òun because tí ẹ̀mí tó bá wà ló máa ń gbọ̀n yànnà pé nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ do you understand ṣáwọn tán mọṣẹ́ ibi tán fẹ́ ṣe ó náà wọ́n béèrè lọ́wọ́ òun pé ó dà nígbà tí gbogbo kíní ti wá ṣẹlẹ̀ báyìí sìn kí ló ọ̀nà wo la wá fi pé a lè gbà tí gbogbo kíní fi máa settle because they are trying to redeem the image of the pastor ṣó ti yẹ ń sìn which is normal anyway ipe ọ̀nà wo ló fìpá máa gbà tí gbogbo kíní fi máa die down tí gbogbo ọ̀rọ̀ ẹ máa fi níyanjú are you getting me now ó lóun àpẹ ohun òkúkú mú kankan kúrò níbẹ̀ yẹn he is so you don't know sit down there anyways um, ó lóun á béèrè wípé. wọn náà wá bèèrè lọ́wọ́ wípé ok kí ni nǹkan tí àwọn lè ṣe kí lọ bá ló ṣe máa ṣe tá a máa fi gbogbo kíní ìwàhálà yà ṣe lọ́lẹ̀ lórí media and based on what uh, Oríyọmí Hamzat advice tó ti fún Àgbàlá nígbà tó lọ síbẹ̀ wípé kó try láti settle Muyideen kó jẹ́ kí Muyideen máa kó settle ẹ̀ kó dẹ̀ bójú bó ṣe ten million kó wá fún kó lọ fi bẹ̀rẹ̀ life ẹ̀ you understand so reason nìyẹn tí yẹn ṣe wípé ah well tẹ́ bá fẹ́ kí gbogbo ẹ̀ settle kí gbogbo ẹ̀ lọ wípé kọ́ bá ti fóun ní kọ́ fóun ní five million kóun fi gba shop kóun gba shop kóun dẹ̀ rajà kóun bẹ̀rẹ̀ ọjà òun ó máa sanwó ilé ó máa gba shop ó máa you know that was the reason why he mentioned five million naira he was kẹ́hìndé béèrè lọ́wọ́ ẹ̀ kẹ́hìndé àti ìyálájẹ́ àwọn ni wọ́n bí léèrè wípé kí ni o fẹ́. ten million torí pé ilé wọ́n gbowó wọ́n kọ́lé fún kò lè gbélé kúrò ńbẹ̀ you understand kò lè gbélé kúrò ńbẹ̀ kò lè gbélé gbogbo iṣẹ́ gbogbo ilẹ̀ gbọ́ gbogbo mílíọ̀nù mílíọ̀nù bá ṣe ń donate ilé ó máa for ó máa forgo ilé forgo everything tó wà ńbẹ̀ yẹn because kò lè padà lọ́bẹ̀ mọ́ you understand that was what nǹkan tó ń sọ ni mò ń sọ fún yín o ẹ bí mi question o lórí ẹ tún bẹ̀rẹ̀ nìyẹn a ṣe sọ̀rọ̀ tán sìn ẹ tún ti bẹ̀rẹ̀ so pé that was what Àgbàlá Gabriel pé kó fún ní kó fún Gabriel ní kó fún Muideen ní kankan. pípẹ́ kó fún Muideen ní nǹkan kan ìyẹn dẹ̀ ni pé wọ́n lóyún Agbala Gabriel dẹ̀ ni pé no wípé òun ò ní kò sáì fọkàn kan tó ń fẹ́ fún un kankan bẹ́yẹn ìyẹn dẹ̀ ti sọ ìyẹn ti kúrò ńbẹ̀ ìyẹn dẹ̀ lọ ń tiẹ̀ so náà ẹ wá padà lọ bá Muyideen do you understand pé ẹ wá padà lọ bá pé ok kí ni o fẹ́ what do you want kí ló fẹ́ kí ká ṣe báwo la ṣe fẹ́ ṣe ìyẹn ni òun ò lè padà lọ síbẹ̀ mọ́ pé òun òun yọ̀ǹda pé because ẹ̀mí òun ẹ̀mí ọ̀tá òun ti fẹ́ bọ́ níbẹ̀ yẹn so wà ní pé so kí ló wá fẹ́ pé wà ní kọ́ńtì ẹ̀kọ́ kọ́fún ní one hundred and seventy thousand naira kó ń lọ gba ṣọ́ọ̀pù kó ń lọ gba ṣọ́ọ̀pù ẹ̀yin lẹ́kùn ti fi ṣọ́ọ̀pù ẹ̀yin lẹ́ ti gbé ẹ̀ ti gbé wọ́n ti raise ẹ̀ ó ti ó ti ga thank you so much um, <sighs> you know ẹ̀yin lẹ́ gbé ẹ̀ ti kọ́lé fún ó ti ní ṣọ́ọ̀pù kò ṣáà ní tún lọ́ọ́ máa padà lọ́ọ́ máa pò yìí nínú nínú um, kí náà porúkọ ẹ̀ nínú go slow because ó lọ ó lọ pick life ẹ̀ ó lọ pick pieces life ẹ̀ níbi tí by going to Bódìjà láti lọ gbégbá alábàárù pé at least pé òun ṣáà máa jẹun òun máa survive ẹ lọ disturb ẹ̀ ń bẹ̀ kò lè ṣe yẹn mọ́ ó dẹ̀ pé kí ló kù tó ń fẹ́ ṣe pé òun máa ṣí shop òun máa ṣe wọ́n ló yẹn ló béèrè from day one ní Kẹ́hìndé ti ní interest inú bọ̀bọ̀ yìí because olóore sì pé kán gba passport fún pé òun máa invite ẹ̀sà America ní day one níjọ́ tán kọ́kọ́ gbé jáde tán kọ́kọ́ ń tọrọ owó fún yẹn níjọ́ tán kọ́kọ́ gbé jáde ní Kẹ́hìndé yẹn ti ló ti promise pé wọ́n ṣe passport fún pé òun máa mú wá sí Amẹ́ríkà so ká tó wá find out pé kò tiẹ̀ ní NIN and that was about two years ago not this sọ yẹn kò ní NIN now ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nígbà tó wá dárúkọ five million gba ilé iṣẹ́ wa ṣá sí recording àti tẹ̀bí àti tẹ̀bí babatunde adéníyì ṣé inú bódìjà ni àgbàlá Gabriel ti lọ mú nígbà tó lọ bá alákọ̀ọ́kọ́ ṣé inú bódìjà ló ti ń tajà kó tó máa sọ pé kó lọ kọ̀ntínú àbárù ẹ̀ nínú bódìjà ṣé ó ń gbà ṣé ó ń ṣálàbárù nígbà tí nígbà tágbàlá Gabriel rí ṣé ń gbà bárù nígbà tágbàlá Gabriel rí ara àwọn tá à ń sọ ni that your comment ó dojú ti family ẹ̀ kọ́mẹ́ǹtì tó kọ́mẹ́ǹtì yẹn ṣé àbárù ni Muyideen nígbà nígbà tágbàlá Gabriel lọ́ba tó lọ gbé ṣé kọ́ndíṣọ̀n ẹ̀ báàdì tó yẹn nígbà tágbàlá Gabriel lọ́ba. oh okay ọ̀rọ̀ ojú títì kọ́ ojú ò ti Muyideen Muyideen is an hustler ni Muyideen let me tell you that ọ́sìlà òní Muyideen Muyideen ni ò tijú kankan fún any job any job tó bá lè fún lówó kò tijú nítorí mu tí ò tijú tó lọ kò sí èèyàn kan ló ràn lọ síbẹ̀ ni kò rò wípé à òun tó jẹ́ pé òun traffic òun ti ta òun pawó kò jọ pé àwọn tán ti kọ́lé fún òun tán ti gba ṣọ́ọ̀pù fún kóun wá lọ sínú kónípa no pé ó pé òun máa jẹun mi ìmẹ́ni tó ń sọ̀rọ̀ mi ìmọ̀ bí làkàyè yín ṣe kún tó o mo sọ́ọ̀rì gẹ́ má bínú because kéèyàn wà kó máa ta ọjà ara rẹ̀ ṣé two two hundred tí wọ́n máa fún báwo lè ṣe máa fi àbárù nínú ọjà bódìjà wé ẹni tó taja tajà nínú traffic common sense stop stop commenting stop typing you are not making sense Ati Tebi àbí ta ló type you are not making sense with your comment okay you are not making sense with that comment how can you compare alábàárù pẹ̀lú ẹni tó ń tó ń jẹ́ pé òun ló ní business ẹ̀ tó ń ta ọjà ẹ̀ nínú traffic how can you compare them how can you compare ẹni tó lọ ń gbà bàárù nínú ọjà sí ẹni tó and you are saying that what's what's the difference between àbàárù àti ẹni tó ń ta ọjà you are not making sense you are not if you have your wife beside you tell your wife to read your comment you are not making sense You are not making sense at all. Okay? You are not making sense. That your statement doesn't show any sign of whatever. You are not making sense. How can you comparing uh, eh, Allah Baru? Ah, why can you be? I said stop typing. Stop typing. Your comment is irritating me. Your comment is irritating me. For him to walk away from the shop, the house, tí o mú aṣọ lẹ́yìn aṣọ tó wà lọ́rùn ẹ̀ kò mú aṣọ jáde nínú ilé yẹn ó no ah nǹkan ni ní ṣẹ̀mí yín ẹ̀mí ó ṣe kókó ẹ má jẹ́ kán gbẹ̀mí mi lúlù ti pọ̀ jù ẹ má jẹ́ kán gbẹ̀mí mi. kí ló fa lúlù kí ló dẹ̀ fa lúlù ó lóun bá àwọn méjèèjì nínú ilé tí wọ́n ń bára wọn sùn mo ní oṣù ọ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó láti gbà yẹn báyìí ó láti gbà yẹn báyìí wọn fojú re wo òun o ó lóun ò dẹ̀ sọ̀rọ̀ ó ní ó ní ó kúnlẹ̀ báyìí ó lá Dẹ́mọ́lá kúnlẹ̀ lórúnkún ẹsẹ̀ méjèèjì tó ń bẹ òun mo ní à ah, bọ̀ ó yẹ kó máa pampa ẹ̀ nìyà kó yẹ kó jẹ́ pé ó máa lúlù ló wá kù tó máa máa lù ẹ́ náà mo ní kí ló wá fa olórin tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin ni pé tíyàwó òun bá ti lọ fẹjọ́ sùn báyìí ó ní lílù ni ó ní each time tó bá ti lọ fẹjọ́ sùn báyìí lílù ni ó ní báwo nínú òun ṣe fẹ́ dùn sí táwọn dẹjọ wà nulẹ̀ kí nǹkan má ti ṣẹlẹ̀ kó tún kó tún lọ oh, okay. ah, well, you are not ṣé this one i'm talking about emi bamu Muyideen sọ̀rọ̀ you understand Emi bamu Muyideen sọ̀rọ̀ so nǹkan tí mò ń sọ mi ò ayé sọ̀rọ̀ if you want to comment if you don't know what you want to say just listen you don't need it's not every time you have to contribute you understand what i'm saying mi ò fẹ́ ká máa because mò ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ yìí pé eh, èèyàn wà ní àlọ́ kínní ẹ̀ ó lóun kò jẹun for three days nígbà tó máa fi lọ sínú Bódìjà ṣé irun Bódìjà ló yẹ kó lọ is it supposed to ṣé kò yẹ kó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀ ṣe nígbà tó ń ṣí ṣọ́ọ̀pù fún yàn tí ò sí one naira lọ́wọ́ ẹ̀ you understand ẹ gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù ẹ kó léyàwó ẹ lọ́wọ́ ah what are you talking ṣé òun ló ta ṣé òun ló ní business ni àbíyàwó ẹ ló ní business ó ló ní business náà ó ti ń ta ọjà ẹ kí lady tó walk into eh, sí dọ̀dọ̀ ẹ kó tó di pé wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ má má jẹ́ ká máa ṣe kinní mi kì í láìkẹ́ ẹ̀ you understand mi kì í fẹ́ mo máa ẹ máa fi ọkàn bá ọ̀rọ̀ lọ ẹ jẹ́ ká máa ẹ máa ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ok èèyàn lòun bá ó bá èèyàn báwo ló ṣe lè nífẹ̀ẹ́ báwo ló ṣe lè nífẹ̀ẹ́ àwọn méjèèjì tó tó máa bá wọn nírú situation yẹn ẹ̀yin tẹ́ jẹ́ ọkùnrin àtẹ̀yin tẹ́ jẹ́ obìnrin ọmọ kan ní olúwo ní ẹ̀ẹ́dẹ́ kí lorúkọ ẹ̀ẹ́dẹ́ kí ló owó dé ẹ̀ẹ́dẹ́ àbí bọ́lá ló ṣe wọ́n pè lógún ìyá rẹ̀ pa nítorí pé ó bá ọkọ ẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ tán bára wọn sùn nílé ó gún ìyá ẹ̀ pa ó pa ìyá ìyá tó bí lọ́mọ ìyá tó bí lọ́mọ tí ò bá tí ò bá ṣẹlẹ̀ sí yín ẹ lẹ má judge ẹ̀ṣẹ̀ ni tó bá ṣẹlẹ̀ sí for him even for him now to even accept the apology tó dẹ̀ tó ń wà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà tó lọ ṣe ìyàwó torí mo sọ fún pé kí ló dé tó ṣe go ahead with the wedding nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ a ah, sí mbẹ̀ òun lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ó dẹ̀ sọ níwájú àgbàlá fún rẹ̀ ó sọ níwájú ẹ̀ gangan báyìí pé ó báyàwó òun sùn kò lè defend ẹ̀ náà so kí wọ́n á ní tiwa tẹ́ fẹ́ máa defend irọ́ ṣé òun ṣé ẹni tó lọ̀rọ̀ ti defend ẹ̀ ni. who refuse to say at the beginning inú police sọ pé ó ti báyàwó òun sùn ti kọ́kọ́ ló at the beginning. níbo ló ti kọ́kọ́ sọ̀rọ̀ at the beginning call in ẹ pè wọlé má wulẹ̀ type ẹ pè wọlé kẹsọ tẹnu yín call in and, and say what you want to say call in let me pin my number there ẹ má wulẹ̀ ẹ má ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ ẹ pè wọlé kẹ wá kẹ ṣàlàyé nǹkan tó tẹ̀ ń sọ because I don't understand your language let me pin my number ọ̀rọ̀ ti yín gan irú ọ̀rọ̀ yín yìí ni mo ṣe mo fi ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe ṣe ṣóò tí mo ń ṣe yìí. Démọ́lá amúṣàn Démọ́lá Démọ́lá ló báyàwó mú ìdí sùn you you think you thought he was joking it wasn't a joke She fi pọ́n parọ́ mọ́ ni kò parọ́ náà kò parọ́. yes so tó bá ṣẹ̀yìn ni will you be happy with it ó tún wá nà ẹ wá ń pè ní aláìmoore lọ́nà wo ah. ṣé ráwọn èèyàn wa eh, ah, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ń gbà mí ọlọ́run nìkan ni to be honest with you i don't ẹ wá la ó dẹ̀ wá wò pé ah, kí ni gbogbo eléyìí ajá tó ti ń rí ni tó ń jùrù tó wá dé tó rí ni tó ń gbó ẹ̀yin lẹ́dẹ̀ ṣe nǹkan àṣírí sí lọ́wọ́ kò tún sọ̀rọ̀ ẹ tún wá ń lù ẹ wá ní ẹ wá ń pè láláìmoore ẹ̀yin èèyàn wa o gbogbo yín dẹ̀ kóró ẹ dẹ̀ kóró ah. you understand ẹ ṣaṣu ṣaṣu ọtí àbí kí ló ló ń pẹ̀rẹ̀ jẹ́ ṣé Agbala Gabriel ṣó sọ lẹ́yìn Agbala Gabriel ojú ẹ̀ ló ti sọ ṣó dìnnà ṣó dìfẹ́ǹdì ààrẹ ìwọ tó ń wá tó ń wá ti dórí irọ́ ṣó dìfẹ́ ṣó sọ̀rọ̀ àbúwájú ẹ̀kọ́ náà ti sọ àbórí yọmí ò sọ fún un àbáwọn ọmọ náà sọ pé wọ́n ní dádì ń báyàwó òun sùn ṣé kò jókòó lórí ibẹ̀ yẹn kí ló ṣe ń tó ṣe rèé kí lélẹ̀ àwọn yẹn ní báyìí yẹn ní báìbù ó gbéléyàwó ó fẹ́ gbéléyàwó mú ìdí lọ́wọ́ kí ni kó fi ṣe n tó yẹ kó àdírẹ́sì nìyẹn kò àdírẹ́sì ẹ̀ so mi ìlẹ̀ sọ pé mú ìdí ń parọ́ àbò ń sòótọ́ òun ló sì sọ̀rọ̀ n tó ń dùn dẹ́ nìyẹn n tó fa n tó bí gbogbo n tó ṣẹlẹ̀ yìí ni you don't know ṣé àrọ́kùnrin tó ń bọ́ ọmọ ọ̀dọ̀ sùn Demola wife will keep me ṣé irọ́ Demola wife ṣé òun ló lọ mú ìyàwó mú ìdí lẹ́sẹ̀ lẹ̀ àbó wà ń bẹ̀ ẹ lọ sùn jọ. ẹ̀yin mọ irú gbèsè ayé tán jọ ń gbé nílé go and sleep abeg kí náà ń wí kí náà kí náà ń wí kí náà ń wí kí náà ń wí wọn lè yàn lóun bá èèyàn báyàwó òun sùn ẹni ṣe ìyàwó rẹ̀ ó wọn fún un. Cloud Kelly, get the fuck off my platform. Cloud Kelly, orí ẹ̀ ò pé níbo ló ti rábà tẹni jẹ́ idiot olórí burúkú yín bẹ́ẹ̀ ṣe máa ma pàtẹ́wọ́ fóṣì nìyẹn Oríyọmí ṣèkan báyìí nísìnyí báyìí tán tán pàtẹ́wọ́ fún un tó body. ó compromise pẹ̀lú ọlọ́pàá pẹ̀lú bọ́n ṣe pàtẹ́wọ́ fún un tó wọ́n ṣe ń pàtẹ́wọ́ fún tó tá bá sọ yẹn nísìn ẹ̀ tún nírọ́ là ń pa olùjọ́ tó bá ṣẹlẹ̀ sí yín ọlọ́run jẹ́ ká gbáriwo yín lórí social media níjọ́ tó bá ṣe yín ọlọ́run jẹ́ ká gbáriwo yín